ipò tí ara kà títí àwọn mọ̀láìkà wọ́n mọ̀ sọ ìkí ọlọ́run ọba ọmọ wa kalẹ̀ fún wa. Ìjókòó tí àwọn mọ̀láìkà tí wọ́n rọ sí ká wa bákan náà nígbà tá a bá gbèsè níjókòó yìí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tí mo fún àwọn mọ̀láìkà ní tí mo fún wọn jẹ́rìí lérò wípé gbogbo ẹni tó wà níjókòó kò orí jù wọn. Àbẹ̀rẹ̀ ọba subhanahu wa ta'ala. orin náà lọ́nà ọba kó mọ́jọ kó fò wá rú. Eré ìtàtọ̀ yìí, orin lè bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ mẹ́bọ̀ Muhammad sallallahu alayhi wa Bí táwọn èèyàn bá ti kójọ yìí, jẹ́ pé ọ̀rọ̀ ọba, ọ̀rọ̀ ìsìn wa, ọ̀rọ̀ ànábì wa ṣùgbọ́n tí mọ́mú ẹ̀dá pàdánù àwọn dáadáa yìí oní ẹni adamu ìṣẹ̀fúlà èèyàn ṣàfẹ́kù àníyàn tó mọ́ tó dé igbá àyà wò tí a rí mi tí a gbọ́ mi àtàwọn nǹkan míì yéṣu máa ń bẹ dẹ́dà láti lè bá a bá ìṣòro rẹ̀ jẹ́ àgbàrá ọba olówó wa ọlọ́run ọba dẹ́dà wa ojú àwọn kó dákun ó mọ̀ jẹ́ sí àwọn nǹkan kó ráyè nípa wa. Ìjọba وهو أرحم الراحمين لئن أثر عليكم الصلاة فالنبي محمد صلى الله عليه وسلم àwọn ará ilé ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnikẹ́ni tí bá tọ ìlànà rẹ̀ tó fi àjọ àkíkà pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run ọba a tún máa tẹ̀síwájú lórí tafsir al-Qur'an àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba abẹ́dá wa eléyìí tó wà ní Suratu At-Tur ríta fara rẹ̀ lánàá pẹ̀lú àwọn àlàyé eléyìí tó tó ní bá ṣe pẹ̀lú sóra náà àti àwọn ìmọ̀ tó yẹ kó ṣáájú fún ẹni tó ń ka Al-Qur'an tó bó ṣe ìwé ìròyìn kìláńtà tó kàwé lọ àwọn a ti ṣàlàyé fún wa ìpẹ́ ń pè ní àtúwọ̀ afẹ̀yàtọ̀ sí pẹ̀lú àwọn àtúwọ̀ wọ̀lìjàbà bákan náà ajẹ́kọ̀ọ́yẹ wa ìpẹ́ ń pè ní àmọ́kùnà wọ̀lìmọ́kùnà fi tẹ̀sẹ̀ lùkùn àn àṣàlàyé ẹ̀ àti bí àwọn afọ́ onípa tẹ̀sẹ̀ lùkùn àn tí wọ́n ti máa ń lò bí ó ti pẹ̀lú kóra wọn tàbí àwọn súrà tí wọ́n ti tó láàrin ara wọn nígbà nígbà míì wọ́n pé nínú súrà kan ọlọ́run sọ odidi ọ̀rọ̀ tí ó sì ní mọ́tọ́lá àtúntò bàbá àṣàlàyé ilé ìfún wa ní àná bákan náà mẹ́nu bà alùpàtà àlùkòrò àlùkàyè ìbúra sínú àlùkòrò àlùkàyè ọlọ́run bàbá búra àwọn nǹkan wo iná ní

láti máa rí wà ọmọ ogun mi búra láti sọ́ra wàtú lè ta lẹ́nu rẹ̀. bákan náà wa wípé tọ́lọ̀ ọba bá búra náà kò hàn kò búra lọ́dọ̀ ó sàlàyé ábàmàtì mọ́kùsàmbìí wà ábàmàtì àlùmọ́kùsàmù àlẹ́yìn ó sọ títóbi ìtọ́lọ̀ ọba búra ó fi búra wà bákan ó sọ títóbi

bákan náà abọ́síbi wípé ọlọ́run bá búra pẹ̀lú túwọ̀ lórí búra pẹ̀lú òkè túwọ̀ a ní òkè yẹn náà ní òkè sí náà ó náà ní òkè sí ní ó náà ní àlùwáàbì nìkan ọjà ìkú wa àwọn orúkọ yìí a rí gbà nínú ìkọ̀ọ̀rọ̀ yẹn ló gbé wa lọ sí ibi ọ̀rọ̀ mẹ́jọ wa Musa àríṣàtò sara lásán kò sí pàṣẹ fẹ́ sọ̀rọ̀ òkè táà ní sọ̀rọ̀ nàbí yìí mọ́ yìí موسى عليه الصلاة والسلام وعلى نبينا أفضل الصلاة والسلام بكنا الصعوة الاسلام مثلا pẹ̀lú àmẹ́bí wa Musa عليه الصلاة والسلام àti òkè Sinai abẹ́ẹ̀kọ́ aṣọ bó ti lọ bẹ̀ aṣọ bọ́lá wọn bá ti fún bó ṣe ń bá ọlọ́run bá sọ̀rọ̀ níbẹ̀ aṣọ bó ṣe bẹ lọ́rùn bá ṣẹlẹ̀ níta fi dákẹ́ òun náà ni ìgbà tí ànábì wa Musa alayhi salatu wassalam tó sọ pé bí àrí ní àmọ̀ ìlú. lórí òkè yìí náà ni ànábì Musa ti bẹ̀rẹ̀ fún òfẹ́ rí ọlọ́run bá ọlọ́run ní pàtó ah, kò lè rí mi láti mọ ohun tó jẹ́ bẹ̀rẹ̀. ṣùgbọ́n mo òkè àlùjábà Jabalu tó rèsì gbéná Allah subhanahu orí òkè yìí ọlọ́run ó kádàrá kí àlẹ́bí Musa kí àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rin rí ó lágbára púpọ̀ ó ṣẹlẹ̀ sí Musa ní àrùn ìṣẹ̀lẹ̀ tí nípa tó ọ̀ ọmọ ọba fi ń búra tó wa òkè tó ní bàràkà èrò ìsìláàmù ṣùgbọ́n bàràkà rẹ̀ bàràkà tó ń tààrí sí ìyà tó ìṣẹ̀lẹ̀ ìyà bàràkà wípé ṣẹ́ ìdá àhàdáfánì kẹfì rọ́nà rìnà òkè yìí àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìírí tó tóbi ìlúṣẹ̀lẹ̀ mẹ́ ìlàwọ́ على torí pé òkè yẹ òṣàdédé ní báwákà ju àwọn ẹ̀sẹ̀lẹ̀ tí òṣèlẹ̀ tó kò fẹ́ ẹ̀sìn tó kálọ̀ máa sí nílẹ̀ torí pé òkè ó ń bẹ ní mísà dòní bó tilẹ̀ jẹ́ wípé ní mísà lẹ́nìí wọ́n máa ń pè é nítòsí ní wọ́n sì máa ń pè ní jábàlù mùsà a ti mọ ìdí tí wọ́n fi ń pè ní jábàlù mùsà àbí nítorí pé ọ̀rọ̀ òkè yìí orí ààrẹ sọ ó kún àfikásọ̀ ọ̀tá ni àmẹ́dùwà mùsà àrẹ ìṣẹ̀lẹ̀ so òkè yìí àwọn mísà ìjọba mísà wọ́n ragbàdí bẹ́ẹ̀ wọ́n sọ di ààyè wáwòrán tourist center wọ́n sì kọ́ mọ́sálásí bẹ́ẹ̀ àti ṣọ́ọ̀ṣì lásìkò tá a wáyé eléyà mọ̀ ọ́n nípasẹ̀ àwọn tí wọ́n gbèlú tí wọ́n ti jẹ́ onímọ̀ nípa ẹ̀sìn kò sóòsàn ìfọ̀jìlá fi ṣe àbò ayé rẹ̀ àti àṣà rẹ̀ àfihàn ta'ala wa wọn nínú ìlú Mísírà ààyè yẹn sì wà ń bẹ ọkọ̀ ọ̀la náà pẹ̀lú tẹ̀bàlù Mùsà wọ́n pẹ́ tó lọ sí ilé tó sì ra tẹ̀bàlù Mùsà wọ́n wá wọ́n kọ́ ọ̀la gbàdí àwọn yẹn ń wá láti wá wù bẹ̀ wọ́n wá kọ́ ọ̀sára sí bẹ̀ wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì bẹ̀ ṣùgbọ́n nínú àṣẹ ọgọ́rùn-ún ọba wọ́n fẹ́ fi ẹ̀ ń rí sẹ́ẹ̀sì ṣọ́ọ̀ṣì ẹ̀ wà ní nílẹ̀ tó tó má ìgbésọ̀ ó lẹ́yìn ló tòun tá a sì yẹn ó wà bẹ́ẹ̀ ok tó tẹ́ ẹ̀ máa kẹ́tọ́ lẹ́bùrẹ̀ ẹ̀rù àbí ẹni tí ẹ̀ sí yé tó bá láǹfààní àti lọ mẹ́fà ó lè lọ ọbẹ̀ láti lọ fojú ló jẹ pé a ah, ṣe bíbá ìlú nǹkan nínú àwòrán hàn kì í ṣe kó fẹ́ lọ láti lọ sin ọlọ́run ọba ń bẹ̀ ẹgbọ́n mi yóò Allah subhanahu wa ta'ala ó búra pẹ̀lú ẹ̀ bayanu azamatil muqsam bihi àtúpẹ́ òkè yìí ó ní báràkà tó pé báràkà rẹ̀ gbọ́nà bí búra ṣùgbọ́n báràkà tó tààrí ìyà tó ṣẹlẹ̀ ìyà báràkà wípé ìtẹ̀ àmọ́ ẹ̀ padà sórí ẹ̀ tó wà tábà sí Al-Qur'an iná pàpẹ́ òkè tó ń bẹ òkè sí ní ìtọ́nà ti bá mú sá sọ̀rọ̀ báràkà rẹ̀ náà tó yẹ yín bárakà wà pé àṣekí a mọ̀ ẹ́ fọ́ mọ́ọ̀rọ̀ nínú kan? àbákà rẹ̀ bókè ìṣẹ́ bárakà tó kà lọ́mọ sí náà bá lè gẹ́gẹ́ bó ti jẹ́ pé jábọ̀lù fẹ̀rà òkè tí zọ́ọ̀rù fẹ̀rà wà tọ́lọ̀ bá ti pọ̀ nẹ́bí náà ní wáhàyè ó ní bárakà gbọ́dọ̀ bárakà wọn bárakà tó tààrí kí ìyà tó yẹ

so ìtàn yóò mọ ẹgbẹ́ àwọn ẹ̀sẹ̀ lágbára nínú ìtàn ìkan báyìí so ìtàn ní báràkà tó tààrẹ̀ fún ìyà yóò kàn ní báràkà pé láta bá fẹ́ sọ̀tàn bí báyìí àti ká sọ̀tàn báyìí tẹ̀yìn òní pé àmà plẹ̀tì èyí ti pààlọ́ ọmọ ẹjọ́ sùn mẹ́ tó bí wọ́n pé èyí ọjọ́ wọ́n lọ hẹ̀rà ibi kò tọ́wọ́ ti fún àdébùsọ̀ láàtúnà tó ti sọ pé yẹ́sàrà ẹ̀ ìgbẹ́ sọ̀rọ̀ mi jà mí ọlọ́ ọ̀rọ̀ mọ́ sàdúrà mẹ́ àkùnrin lára abẹ́ni tí òun ń gbọ́ sí wọ́n wá àti lọ mísírà sí láì mu ó lọ síbẹ̀ lákàtí lọ fún ojú ló ń jẹ àti láti pé a ah, ṣe mọ̀ pé a ah, ṣe bí ilẹ̀ mẹ́rin sọ. ló jẹ́ pé nínú ìrìn àjò hajj ìmọ̀ àwọn ìyàrá àwọn àbẹ̀wò táwọn aláàjì máa ṣe ṣe gbogbo ẹ̀ ló jẹ́ ẹ̀sìn pé sísàbẹ̀wò ń bẹ̀ jẹ́ sí. Hmm. pé fún ìtàn ẹ kò alùkó wọn lọ bá pété ẹlé bá a mà àwọn tẹ́ ẹ máa ń gbọ́ ní nínú ìtàn o ìbẹ̀rẹ̀ o ẹ̀yin náà lé bẹ̀. bọ́ọ̀ bá lọ bẹ̀ ọba hajj rẹ jẹ́ ọba wúrà rẹ jẹ́ ọba tó a fẹ́ ṣí àkóso kí ni o ó sì bẹ̀. bó tilẹ̀ jẹ́ pé bí ẹ bá kẹ́fẹ́ gbé àwọn tó yẹ fẹ́ kó lọ bẹ̀ yìí ìmọ̀ ni wọn ò ní gbé tí wọ́n bá débẹ̀ ẹ̀mí sádà lè dàrí á pé ẹ̀bá kò wọ́n lọ. Láti lè bá àtìlẹ̀kùn máa àbúrú tẹ́yìn bá rí mà sí àwọn ẹni yìí. Mo ṣe ń ṣe wá àti fún wọn tó tí mo sàlàyé fún wọn, wọn ò gbà. Àyẹ̀wò àgbà àwọn ẹ̀mí bá wá kó wọn débẹ̀, wọ́n mọ̀ lọ buyẹ̀ pẹ̀lú pé ẹ́ ibi ibi Ó ní ìṣòro kọ́kọ́ ọ̀gá títì nílùú wa. Mo wuyẹ̀ pẹ̀ délé. Mo wulẹ̀ kó Ọba á di wọn jẹ́, ọba ọba jẹ́. وبالتالي أقول طريقة ترسلات ترسلين أو ترسلات أو الوعد المقدس هو اللهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور والطقف المغفور والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والطور وكتاب مستور في رك منشور والبيت المعمون والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع abẹ̀rẹ̀ túmọ̀ ọlọ́run ọba pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó ga jùlọ à ń fi ọlọ́run ọba kó ṣọ́ wa kó níbi àṣìṣọ àtàṣùgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba èyí tó jẹ́ òdodo jùlọ ọlọ́run ọba kó tó lè ara wa súrọ̀ tó tó rọ̀ ajẹ́kọ̀ọ́ àpò sóra àkíyà ni ọlọ́run ọba búra pé wọ́n tó ọlọ́run ọba ó búra pẹ̀lú òkè tó òkè tí ọlọ́ọba tó fi sàmì ó jẹ́ pé àwọn mérírí ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ ń láàrin òkè ní àti ànábì Musa àríṣẹ̀lẹ̀ yìí àwọn afọ àjẹkárí mọ̀ wípé gbogbo ẹni tó bá ẹ̀kàn tọ́rọ ọlọ́ọba wọ̀ tó ka yìí ó sì mọ̀túmọ̀ rẹ̀ yìí yóò lápa yóò sọ kúlú yóò tó ka ẹ̀mí ẹ̀mí kò gbogbo ẹni tí ẹ̀mí rẹ̀ ti bá ń fa omi ìmẹ́lì. wọ́n ní ẹ̀lú fọ́tò jẹ́ pé a rí nínú àwọn sàhábà àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ wípé kódà fúra ìlú kèfèrí bá gbọ́ tí ẹ̀mí rẹ̀ tí èdè rí ọba àti tí ọba sì kú lẹ́mí ẹ̀ yóò kẹ̀lẹ̀ mọ́ a ń bèèrè àti nítorí pé àwọn ẹgbọ́n àwọn bá kó jọ sínú súrà yìí àwọn ọ̀rọ̀ ńláńlá tó ń kẹ ẹ̀mí ẹni ní ó ń sí kọ́kọ́ lọ ẹ̀mí ẹni ọlọ́ọ̀bá ní wá tú ọlọ́ọ̀bá búra pẹ̀lú òkè tó bá pọ̀ òkè yìí nìkan ní ẹwọ́n tó àlàyé ọ̀pọ̀ fún ìmọ̀ tí wọ́n ń tẹ́tọ̀ka àgbàdo èdè ní àwọn ẹ̀sẹ̀lẹ̀ ìyanu nínú fàá tó jẹ́ pé àfá wa ó máa inú ọ̀kọ̀tọ́ ọjọ́ àrà ní mọ́mọ́ sọ́kọ̀rí ọ̀pọ̀lọ̀ ó ní àfá wa ó máa ọjọ́ láàrín ó jáde lọ́jọ́ kan fàmọ́rọ̀ ìdárí lè ní mùsùlùmí àsìkò yẹn ṣe kò ń gẹ́ àsìkò tí arákùnrin bí ẹ tó ń kírun ọ̀wápọ̀ ọmọ ìṣẹ́ ìṣẹ̀rọ̀ àtàwọn Umaru wá dúró díẹ̀ ó fẹ́ gbọ́ ìrà àtẹ́ni ẹ̀ ń kà níbi ìrọ̀ rẹ̀ ìgbà tí ẹ̀sà abẹ́yẹ mùsùlùmí náà kí lórí ìrọ̀ ọ̀tà ọkà tó wà tó rọ̀ wákìtà bí màsúrù صراط منشور والبيت المعمور سقف المرفوع والبحر مسجور إلا عذاب ربك الواقع ربي الواقع له من دار قال قال حق الحق الحق أخبر من الأبورا ẹ̀lọ́ àwọn ẹ̀fẹ́ mẹ́fà tó lágbára lórí ipò tó lágbára náà ọba tó ní kàábà yìí òtọ́ ní sọ òtọ́ ní sọ òtọ́ ní sọ. فنزل على حماري نزل على حماري واستند إلى حائط

bí wọ́n ti sẹ́wọ́ wáyé ọjọ́ náà ní ọmọ tó fẹ́ mẹ́ka fàṣà àwọn yàhúdù náà láyà òwúrú lẹ́nà máa òwúrú. ìjọba òkúkọ yẹ ara rẹ̀ balẹ̀ mọ́ ilé tó padà sí yẹ ó borí ààrẹ. àyà mẹ́jọ gbọ́ngbọ́n ó mí lògbòlògbò. ó ní ibi oṣù kan ó má gbogbo àwọn ẹgbẹ́ kò jáde. àwọn èèyàn ní láti lọ kí ilé ẹgbẹ́ sí ẹ̀rọ wọ̀nyẹn ń pè. àwọn èèyàn mọ́ ìtókù ààrẹ bá ń pọ̀ ìtókù ààrẹ bá òun ni bá wà tó في رك منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع جماعة ó ń tàbíkó wu ẹ̀mí ẹ̀ ṣe rògbò pé kí ni tó ń pọ̀rọ̀ lè gbọ́ àyà mẹ́jọ pé sọmọ yàrá àbójú tó àbẹ̀ sẹ́yìn rẹ̀ ètò ìgbóná nígbà tó wọ́n túmọ̀ rẹ̀ láwọn sọ pàtàkì ìmọ̀ ìmọ̀ tó kọ́ àǹfààní ó gbúdọ̀ mọ̀ ìtumọ̀ tó ń gbọ́ ní tó ń ka wúlò wọ̀ Kúmọ̀ bó ṣe gbọ́ lọ́sọ̀rọ̀ àìsìnárì mọ́kànlọ́kọ̀ọ́lì ilé ìsọ̀lẹ́dà ìlà ààyè. Ó sọ̀kà lórí ìfẹ́ àgbò rẹ̀, ó tó díẹ̀, ó pa pátó gírí àrùgbéná kò lè lọ́gbẹ̀ kankan bá ààrẹ ìlànà yìí ọ̀pá àdínà ilé tó padà wà báyẹ̀ lórí rẹ̀ ó ti ṣáà oṣù kẹgbàpọ̀ àwọn ẹ̀rọ rẹ̀ kí lé wọ́n lọ ìwọ̀n láàyè àbúrú lẹ́mọ̀ àmọ́ wọn àgbà gbogbo òun ló mọ ikú báwọn nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ Umaru bó ti jáde tó àyà mẹ́jọ ní Quran ó ṣe ó mọ̀rù ní ààrẹ kí náyà yóò bá wa jẹ́. rọ́wọ́n Bukhari rọ̀ nínú ọlá ọjà àrà káàmì ẹgbẹ́ pàtàkì sọ́rọ́tù tóòrò yìí mo sọ fún wa pé àníkèfè ní gẹ́sẹ́ tí ètò mùsùlùmí tó bá tẹ́tí gbẹ́tù lọ́sọ́rọ̀ túwọ̀ tí ẹ̀mẹ̀rẹ̀ ò bá sì dídá yóò kẹ̀ ní ẹ̀yìn tí mùsùlùmí lásán wà bí wọn àfọwà àgbẹ́bàbọ̀ kọ́ ìrọ̀mú ọlọ́tàára wọ́n gbà wọ́n gbà wá ọkọ̀ ọlẹ̀ akọ̀ọ́lẹ̀ àjùbáyé ìdọ̀mọ́ta radiyallahu anhu ọ̀dọ́ olùsẹ̀lẹ́sù nabiyya sallallahu alaihi wa sallam yaqra fil maghribi bit-tur àfọwà jùbáyé ó dẹ̀ àrẹ́bí wa sallallahu alaihi wa sallam àfọwà kí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ sọ fún wa yìí kéèjì ìgbà ìsìláàmù lọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ àwọn afúnimọ̀ habib bẹ́ẹ̀ ní mùsọ́là wọ́n sọ wípé yẹjúrúzù tahammulul káfíìn àgbà kíkẹ́fẹ̀ yóò gba ọ̀rọ̀ wá fi hálì kúfúrì yìí ọgbọ́ ìmọ̀ ìsìláàmù sára nígbà tó jẹ́ kó tẹ̀fẹ̀ rí ni ṣùgbọ́n o a nígbà àdáwù rẹ̀ ìlà àbáadà ìsìláàmù

ìṣẹ̀lẹ̀ tó ń sẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ yìí ọba nígbà tó wà nípò kèbèrè ṣùgbọ́n ó sọ fún wa ó ti tàbí ó ti àdáwò rẹ̀ bálabálá bàálà ìsìlámù àmọ́sàlá pàdé ṣe lọ́dá pàdé ìpèyí máa ń gbọ́ wà bí wọ́n fẹ́ ta lẹ́sílẹ̀gẹ̀lẹ́ rẹ̀ àwọn òṣèlú báyìí báyìí báyìí ó báyà lọ́bàgbà ìsìlámù ipò tí wọ́n ń pẹ̀lú ìgbà kèbèrè yẹn ọdún náà bá ń sọ báyà gbogbo tó mọ́ sọ láì pàṣámù tó bá ń pè tó sọ ẹ bá rẹ̀ jà á gbà wà yà yẹn ìjọba yà á àgbà lọ́wọ́ rẹ̀ ilé òfin elmer mustaf. afọwọ́jú bẹ́ẹ̀ ìlà fi ń sọ pàtàkì kámọ̀ súnmọ́ táǹkà tẹ́lẹ̀ bí ayé àkàlọ̀ ń kà pọ̀ súnmọ́ ẹ̀. amẹ́kọ̀ọ́kọ̀ kàkùrọ̀ á ti darí bí ìwé ìròyìn tó tán parí. jùbẹ́ẹ̀rì bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ ìrọ̀hìn ọ̀sẹ̀ òun gbọ́ tẹ̀lé ìtù nàbíyà sallallahu alaihi wasallam yaqra fil maghrib at-tur òun gbọ́dọ̀ sallallahu alaihi wasallam tó ń ka súrọ́tù tó ní ìrun magribi ro فلما بلغ هذه الآية فذهب بدم أم خلقوا من غير شيء أم هم الخالقون خلقوا من غير شيء أم هم الخالقون أم خلقوا السماوات والأرض بل لا يوقنون أم عندهم خزائن ربك هم هم المسيطرون أم لهم سلم يستمعون فيه فليأتي مستمعهم بسلطان مُبِينٍ. ṣé ìgbàgbé ibi tí wọ́n nílẹ̀ kẹfì ẹ̀? ayé ẹlẹ́kẹ̀ló. ẹlẹ́kẹ̀ló mọ́lá omi dà tí wọ́n lù kí ara lọ balẹ̀ mọ́ tí ò gbádùn rẹ̀ mọ́. ẹ̀bùn ẹ̀ máa gbọ́rọ̀ mí ló tọ́ فلما بتابعهم قال أم خلقوا من غير شيء أم هم الخالقون أم هم الخالقون جبير النيا فوز القرى يا جماعة أنا بقول لك أنا بقول لك أم هم الخالقون أما إذا دار إذا دار السماوات والأرض بل لا يوقنون جبير النيا فوز القرى ونكاد قلبي أن يطير káàdà ọlọ́bí ọ̀rọ̀ yẹn kà mí kú lórí ẹ̀ ìbẹ̀rẹ̀ ti gbọ́dọ̀ èyí ìgbà sáàmù nígbà tó gbọ́ àyà. أم خلقوا السماوات والأرض بل لا يوقنون ẹjẹ́ ni tí ò lámọ̀ dájú ẹgbẹ́ bí ẹ lọ́gẹ̀ عندهم خزائن ربك أم هم المسيطرون؟ عندهم خزائن ربك؟ بب بب ما ما تعرف كنترول أي أو أي لغة؟ أنا أم في أبو بير خلاص زاوية كبيرة. دفن دم تجمعه هذا قلبي أي كثير. آه في ولا كلا. وفعل ذاك وني وذلك أول ما وقر الإيمان في قلبي. وذلك أول ما وقر الإيمان òṣùbẹ́rù ní ah, pé ìmáàní àkọ́kọ́ wọ inú ẹ̀mí mi àkọ́kọ́ gbà mí tẹ̀síta ní ìbẹ̀rẹ̀ sọ ìgbẹ̀mí mẹ́wọ́n máa sóyò jẹ́ nípa bẹ́ẹ̀ sí nígbà fẹ̀rẹ̀ kí ni yóò kàn ló rà yìí gbà àti ìhà kò tẹ́ ní kọ́mọ̀ ìpìlà ìjẹ́ ọlọ́mọdé ń gorí ní báyìí lọ́kàn tó ọ̀rọ̀ o iná ó ṣe kẹrẹ but ọ̀rọ̀ kan ní àkọ́kọ́ lápá ó ní dáríkà àwọn ọ̀nà wàtọ̀rọ̀ ìbàdàn ó ní àkọ́kọ́ gbà tí màá kọ́kọ́ tọ́rọ̀ ọkọ̀kọ́ ti ẹ̀ wọnú ẹ̀mí mi nípa ìmọ̀lẹ̀ ọgbà sáàbù lọ́nà o ṣùgbọ́n lórí ẹ̀mí rẹ̀ àwọn afáàmì ọ̀pọ̀ àgbà ìsìláàmù láyè pé sígbà náà àwọn àtàwọn sọ pé kọ́bẹ̀ fàtì akẹ́kọ̀ọ́ sọ pé àbọ̀ fàtì ọgbà Islam láyè pé sígbà tí ó gbọ́ ṣùgbọ́n tuntun. ó túmọ̀ sí wípé súrà yìí súrà kan tó yẹ kó lapa lórí ẹ̀mí wa ni àti mùsùlùmí ó lapa lórí ẹ̀mí ọmọ nígbà tó jẹ́ mùsùlùmí ó lapa lórí ẹ̀mí jùbẹ́yẹ̀ ọ̀dẹ̀ àwọn àmì ọ̀bá nígbà tí ò tẹ̀ sí ìdí mùsùlùmí ọlọ́run bá ní wá fúlò kí wá ní ìtumọ̀ àwọn àyà náà ó ti gbọ́dọ̀ lápá lẹ́mí wa ọlọ́run bá búra pẹ̀lú àpò ọlọ́run bá búra pẹ̀lú òkè òkè sínà ọlọ́run bá fi òkè yẹ búra wa kitabim mastur wa kitabim mastur ọlọ́run bá tún búra pẹ̀lú ìfẹ́ lẹ́ẹ̀kejì kìtàbí mọ̀súúrì ọlọ́wọ́ bá búra pẹ̀lú tíra mọ̀súúrì àìpàtò àìpàtò وكتاب مسطور وكتاب مسطور ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá búra pẹ̀lú tíra mọ̀súúrì èyí tí wọ́n pọ̀ àwọn àfọ́ onímọ̀ tafsir nímọ̀ wọ́lọ́wọ́ tààrà wọ́n sọ onírànrà ọ̀rọ̀ ìtumà lérí tí làwọn ọlọ́wọ́ bá fi búra bíbà yìí. kọ́lá bá tó wọ́n apákasọ wípé kìtàbí mọ̀tò kìtàbí mọ̀tò láwùfẹ́ màkóòrù Ibi tí wọ́n kọ pátákó, ọlọ́wọ́ bá ní kí wọ́n kọ gbogbo nǹkan síbẹ̀ kìtàbí mọ̀sùrì síra tí wọ́n kọ ni. Wọ́n kìtàbí mọ̀sùrì. Ìtumọ̀ kejì lọ́rọ̀ àwọn àkónímọ̀tà sí ó náà ni wípé alùkútùbù lẹ́ni alùkútùbù lẹ́tì bí àìdè mọ̀lá. Tíra tó ń bẹ lọ́wọ́ àwọn màláíkà. Èyí tí wọ́n sọ yìí, apọ̀kọ́lọ́ àwọn olùmọ̀tà fún sọ pé tíra ti bẹ lọ́wọ́ àwọn màláíkà tíra tó ń bẹ lọ́wọ́ àwọn kìtìkìtìsọ́bọ̀ àwọn àwọn tí wọ́n ń sọ wa tí wọ́n ń kọ àkọọ́lẹ̀ ẹ̀ṣẹ̀ wa máa yá lọ fílùú lẹ́ kọ́ọ́lẹ̀ ńlá lọ́dẹ́ ìrọ̀ fún ìbò láàbí ilẹ̀. في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة àwọn tíra yẹn tó bẹ̀rù àwọn màláìka yẹn abákọ̀sọ pé òun náà ní kíta àti mọ̀tò èyí tí wọ́n fi ń kọ́ àwọn ṣe wálẹ̀ ó di mélòó ó di méjì nínú òtúmọ̀ kíta mọ̀tò nínú òtúmọ̀ kíta mọ̀tò òun náà ní àwọn káwọn mẹ́ta tàbí lọ́rùn lè mú sàbíyẹ́dì ìbẹ̀rẹ̀ tàwọ̀rọ̀ àwọn ilé sọ yìí pé kìtàbí hmm, mọ̀tò òun ni tí ọlọ́run ọba kan fún àtẹ́bí Musa pẹ̀lú ọwọ́ rẹ̀ ọlọ́ọba ló kọ́ fún ara rẹ̀ fún àtẹ́bí Musa àwọn tó sọ ilé wọ́n gbé látara àyà ọkọ́ pé àdásùkú bá ìdẹ̀rẹ̀ àyà ni wà túrì ó fún pẹ̀lú òkè túrì àìsàkọ́ òkè túrì ìyàtà alákùnrin ìrìnàbí ìlà ìmọ̀ta so kìtàbí mọ̀túrù náà yóò ní ṣe pẹ̀lú tíra títẹ́ pé orí òkè rẹ̀ والطور وكتاب مسطور ونرى كتاب كتاب كتاب الذي كتب الله لموسى بيده إن طبعا ما قفوا أسمي موسى فالووارة للطورة kódà wọ́n ni wà Musa yẹ́sùmá sọ̀rọ̀ ìrọ̀ kalam wọ́n ni kódà àbí Musa gbọ́ bí tákàdá ẹ̀ ṣe ṣe ń dún ọlọ́run bá ti kọ́ ṣẹ̀gbẹ́ ọ̀rọ̀ míì tó jọ́rọ̀ ẹlẹ́kẹrin àbí nínú nínú túnmọ̀ ẹwà kìtàbí mẹ́sùn kìtàbí mẹ́sùn àmúlẹ̀ sọ pé alkùránù kẹrì alkùránù kẹrì wọ́n ní alkùránù ní ọlọ́ọ̀bá fi búra mú ìtumọ̀ àkọ́kọ́ lọ́hùnmá ìtumọ̀ kejì kìtàbù èyí tó ti bẹ̀rẹ̀ àlẹ́tì bẹ̀rẹ̀ àìdí mẹ́láì èyí tó bẹ̀rẹ̀ àwọn mẹ́láì ẹlẹ́ẹ̀kẹta àtàwọ̀rọ̀ lọ́jọ́ tàbí ọba ọ̀lẹ́ mọ́sá ẹlẹ́ẹ̀kẹrin alùpàárẹ̀ àwọn àfúnnífẹ̀ tẹ̀síwẹ̀ rahimahullahu ta'ala wọ́n fi mọ̀rànra wọn lérí pé ìwúlú súnmọ́jù àfáwa mohamed amin ashantek rahimahullah wọ́n ní wọ́n àdùhà wọ́n lè táwọn rí tó bẹ́ẹ̀ mojúwọ́jù òun ni kọjá alùpàárẹ̀ kiri wọ́n ní torí pé ọlọ́run bá sọ̀rọ̀ àrùn ọ̀tà bá máa ń fi búra nínú nínú ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run sábà bá búra pípààlà rẹ̀ pípààlà búra pẹ̀lú àrùn afáwọn àgbà wọ́n ní tàbá sọ pé kìtàbí wọ́n ní wo ọ̀rọ̀ àwọn onímọ̀ ọ̀rọ̀ méjì ó nínú mélòó mẹ́rin wọ́n ní alákọ̀ọ́kọ́ ká sọ wípé tàọ̀rọ̀ ó lékè ká sọ wípé alukuraan ó lékè abẹ́ẹ̀kọ́ rẹ̀ wọ́n dá bá sọ pé tàọ̀rọ̀ látara wípé كانوا كتاب مستور والتوراة التي جاء بها موسى tàbá sọ wípé tàwọ̀rọ̀ tọ́nà wọ́n fọ́ àti Musa ni a jẹ́ pé a wò pẹ̀lú àwòmọ́ ayé àkọ́kọ́ مسطور وكتاب مسطور tó pé torí pé àyà àkọ́kọ́ ó ní ṣe pẹ̀lú àrẹ́bì musa ìlú wọn tuntun pé tíra rẹ̀ náà yóò mọ̀ ẹjẹ́ pọ́lọ́ ọba bíi kura ẹlẹ́kùnrin ọ̀rẹ́ yìí. wọ́n ní ẹlẹ́ẹ̀kejì tá a bá sọ wípé Al-Qur'anul Karim ni a jẹ́ pé níta sọ ni pé ọlọ́run ọba búra pẹ̀lú òkè alẹ́ ni àwọn mílíọ̀nù ìlà Musa pẹ̀lú òkè tó jẹ́ pé ibẹ̀ tó ti bá àrẹ́bì Musa sọ̀rọ̀ tó ti fún níwà yìí wọ́n dákàrà al-kitab alladhi huwa al-Qur'an alladhi awha ila Muhammad sallallahu àwọn ọba sì tún sọ olúkúra pẹ̀lú tíra tó jẹ́ ipé ó fún àníwà Muhammad sallallahu alaihi wasallam ajẹ́pẹ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ méjì wa wọ́n tó bá rí báyìí ọ̀yẹ̀kún lọ́wọ́ tabaraka wa ta'ala dákàrọ̀ ashrafar risalat fi bani Isra'il wọ́n náà jẹ́ pé ọlọ́run ọba ń mẹ́nu ba ìjódìíṣẹ́ tó lápọ́nlé jù nínú àwọn ọbànú pẹ̀lú òkè tó yẹ pé ibẹ̀ ló ti bá sọ̀rọ̀ tó lè bá níta sọ yẹ́ múra ní àkókò kádà fúláìbẹ̀ẹ́ átìlọ́pù bìsàrà nígbà ní ìsọ̀rí ìdàbí ilẹ̀ nínú àwọn ànábì àwọn Ísírẹ́lì òjíṣẹ́ wọn tó tóbi tó pàtàkì jù ànábì Mùsá ni sábà pé àbí Mùsá pé ànábì Mùsá pé ọgbọ́n Ísírẹ́lì o ẹgbẹ́ sọ fún ànábì kan tóbi lẹ́mìí ni o Mùsá ni o tẹ́bá wò lọ láti pé ìfẹ́ Musa pọ̀ lọ Kùránì dáńtì rẹ̀ rẹ̀ tọ́ ha ọ̀sọ̀ òmì lónìí abáàkì ìtẹ̀sí. ẹ ti bẹ̀rẹ̀ rí èèmọ̀ èèmọ̀ èèmọ̀ so wọ́n ní ọmọ ọba sọ ọ̀rọ̀ nípa aṣọ́mùrì sàràt ní bàrẹ̀ Israel ìmọ̀ àbìdíkìrì màdà àbìdíkìrì tó ọlọ́ọ̀bá fi ọ̀rọ̀ túrù sọ̀rọ̀ àmì Musa lẹ́yìn ìgbà náà Allah subhanahu wa ta'ala wa dhakara ashrafa risalat allati ba'atha biha min bani Ismail. Lẹ́yìn ìgbà náà, ọlọ́run tó wá sọ ẹni tó jẹ́ àmẹ́bì tó lápọ̀lé ọlọ́run bá múdẹ̀ lẹ́nu àwọn àrọ́mọdọ́mọdá ní o Ismail. Ó jẹ́ àrẹ́bùwa Muhammad Ìdán, tàbá wo àwọn ọ̀rọ̀ ìlọ, tàbá wo bọ̀, وقول الراجح والله أعلم والأقرب إلى الصحيح والهو كتاب مذكور القرآن إذا رمضان صم والطور وكتاب مسطور بل طبعا سقط عرفت ده اللي عاد كل سلام ó láwọn àpá àjù tí wọ́n sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ́ onímọ̀ tẹ̀síẹ̀ hátà Alam kuntu bi masuwa kitabin mastur wani ai yani al-Qur'an. Yani wani Qur'an ni náà nínú. Tọ́jà wípé nínú nǹkan tí mẹ́mọ̀ alimami kuntu bi wà gẹ́rẹ́ mẹ́mọ̀ fàṣẹ̀rẹ̀ wọ́n fi rọ̀já máa ń lẹ al-Qur'an tó fi wípé ìròyìn tọ́lọ̀ náà bá fi ròyìn kìtàbù yẹn kò sí Ọlọ́run ní wá kìtàbí màstúr. Wá kìtàbí màstúr. Fi rọ́kì màṣúr. Fi rọ́kì màṣúr. Kìtàbí màstúr. Màstúr bí láàrín bàjá. Màstúr. Tíra tí wọ́n kọ́ pẹ̀gbẹ́ onígbé gbogbo wọ́n dọ́gba lórí kíkọ́. Tàwọn tàwọn kọ́ àbí lọ́wọ́n màfún wọ́n kọ́. Tíra àwọn àwọn mọ̀láìkà kíkọ́ náà ni. Kùràánì náà kíkọ́ náà ni. Ilé ọ̀rọ̀ fún wọ́n lérí pé èyí ni ọ̀hun ni abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n àlùfọ́ọ́sìn ìmọ̀sàlá ó ní ààyà tó tẹ̀lé pé fi ìrọ̀fin máa ń ṣọ́ fi ìrọ̀kìn máa ń ṣọ́ ó ní tó wá níbi ààyà ẹlẹ́ẹ̀kẹta wípé ọba ní kíra náà fi ìrọ̀kìn máa ń ṣọ́ ó ń bẹ kí nìtumọ̀ rọ́pù bí fásitì rọ́ọ̀ tọ́mọ̀ sọ pé rí ipò ẹrú nìyẹn ipò ẹrú àbúrò pé nínú àwọn nǹkan ìfẹ́kọ̀ fẹ́ dá níbi jíjogún òun náà ni ẹ̀sìláàbùdé wọ̀lùkọ́tù wọ̀lẹ́nà tó bá wà nípò ẹrú pọ̀ pọ̀ bẹ́ẹ̀ náà ni ìlànà ìdẹ̀ká orẹ́kùn ti ẹ̀wà ìṣàtọ̀ ìfẹ́yàwó ìlọ́kọ kò tàṣe ìjókòó ẹrú sí ìyẹ̀lọ́rùn ẹ̀wà ìṣàtọ̀ àwọn afá mi gbẹ̀gbẹ̀ gbé ìlàwó fún pọ̀rọ̀ ìlànà ìdẹ̀ká torí bìkẹ́tù rọ̀ ọ̀pọ̀lọ àwọn ọmọ ní fi rọ́ọ̀sì máa ṣúwọ́ وكتاب مسطور في رك منشور àwọn àfún onímọ̀ tàbí rahimahullah ta'ala wọ́n ní tùmọ̀ náà ni jáǹtò rọ̀kí àwọn fífẹ́lẹ́ tó tèé pé kí ni tó tèé kọ nǹkan sí manshur ó pé gbogbo ń dá bà ó wà mọ̀ṣọ́r ayé mọ̀ntẹ́ṣẹ̀ ayébí ayébìnà òye èwo ló kárí ló wà lọ́wọ́ àtàgbàlagbà ọ̀bọ̀ èké títà ló dà bẹ̀rẹ̀ wọ̀nyí tí aláwọ̀ máa fún bẹ̀rẹ̀ wọ̀nyí èyí táwọn mọ̀lẹ́ka nǹkan mi tẹ́ ń bẹ̀rẹ̀ wọ̀nyí èwo ló kárí ilé kárí okun tàbí lọ. àyà ẹlẹ́kẹta yìí òun ló pọ̀ lórí pọ̀pọ̀ láti pọ̀pọ̀ àwọn ọ̀bà وفي هو الأظهر والله أعلم قلت العلم ربما بعض يقول عارف في رق ما شاء في رق منشور المراد بالمنشور ولد ما منشور آية هنا آية قلنا أنه أن الله سبحانه وتعالى يعني المفرق الذي يكون بأيدي كل قارئ

Ọlọ́run bá ní wọ́n tó ọlọ́run bá búra pẹ̀lú òkè tó wákítà bí màstó ọlọ́run bá tún búra pẹ̀lú tíra èyí tí wọ́n kọ fi rọ́kì mọ̀ṣú ọlọ́run bá fi ròyìn tíra yẹn ọlọ́run bá tíra yẹn ẹ́ ó ń bẹ nínú awọ àlùjá àlùbọ́ awọ tó rọ̀ tó jẹ́ pé ó rọrùn ní yẹ́ tó bàfí alìdámọ́ Muhammad Al-Amin wọ́n ní àwọn fẹ́lẹ́fẹ́lẹ́ tó rọrùn láti kí àtùkọ̀ ọ̀fẹ́ sí mọ̀ṣọ́ àìmọ̀bìṣọ́ wọ́n ṣe ní tó wà ní pẹ̀lẹ́fẹ́ tó rọrùn láti kà ó rọrùn láti gbé Al-Qur'an ọlọ́run bá búra pẹ̀lú ẹ̀ ẹ́rì pé àkọ́kọ́ wà tó wọ́n búra pẹ̀lú Al-Qur'an nìkan ó búra pẹ̀lú Al-Qur'an ní ààrẹ mi yà á Yasin. So, ó búra pẹ̀lú Al-Qur'an nínú Yasin. Níbò míì náà, àwọn àìmí náà, ọlọ́run bá búra, wal kitab Hamim, wal kitab Mubin. So, ọlọ́run bá máa búra pẹ̀lú Al-Qur'an pẹ̀lú tó látara ayé pẹ́kì ìjọba. Kí ni búbúra ọlọ́run pẹ̀lú Al-Qur'an kí ó túmọ̀ sí? Tútóbi Al-Qur'an táǹgbọ́mí torí tí àlùkùránì tó bí ọlọ́run ọba bí múra tẹ́lẹ̀ bá nínú ilé òkè òkè tó rò sí ilé ó tó bí ọlọ́run ọba ọ̀rọ̀ kìtàbí tó múra pẹ̀lú kẹmí tó yàtọ̀ sí òkè àti kùránì Ọlọ́run bá ní wọ́n báyìí ìlmàmúrùn. Wọ́n ìlmàmúrùn. Ọlọ́run bá dẹ́dà, ọlọ́run bá tún búra pẹ̀lú àlbáìtì. Jẹmá kí dápọ̀ ní báìtì. Náà ilé ọlọ́run bá búra wọ́n ní wọ́n báìtì ìlmàmúrùn. Wọ́n báìtì ìlmàmúrùn. Ọlọ́run bá búra pẹ̀lú ilé àlmàmúrùn tẹ́sẹ̀ dámbẹ̀ ilé tí kí ni. ṣe dá ń bẹ̀. albaitul ma'mur ilé tó jẹ́ pé ìmọ̀ ń dáyò walbaitul ma'mur ilé tó jẹ́ wípé ẹ̀sẹ̀ dábẹ̀ nídàkẹ́ tó jẹ́ wípé ìmọ̀ ẹ̀rọ gbogbo àtọ̀fẹ́ إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين الله أقول ما التفسير واني بقول بيت المعمور قال بعضهم الكعبة

láàárọ̀ lẹ́mọ̀ rí ìrìn kalẹ̀ oṣù lọ. Tọ́ ìtumọ̀ àkọ́kọ́ nìyẹn. Ìtumọ̀ kejì, ó ní pé Albaitul Ma'mur, ó náà ní ilé ìjọsìn tó ń bẹ ní sọ́mà. Jọba kí ìtumọ̀ àkọ́kọ́ fún Baitul Ma'mur. Àpáta sọ bá àwọn ọmọ. Ṣùgbọ́n òun ni almutabadi lazim wọ́wọ́ al'asọ́ wàdákọ̀lá fi láàyà ti dùkúlẹ̀ àwàlìyà ìtúgbẹ̀kẹ́ ti tàbẹ́kọ̀lá yìí ó ní èyí tààkọ̀kọ́ máa kú bó jẹ́ pé àwọn akọ́lá lọ́sẹ̀mẹ́rọ̀ rahimahullah ta'ala wọ́n ní ó bá ti jẹ́ pé ààyà bá tó jẹ́ pé ìtumọ̀ méjèèjì ààrẹ ní kẹta ó gbẹ́kẹ̀ lérí ìkejì àjẹ́ wípé a máa kó ìtumọ̀ méjèèjì bọ́nú àyà yìí ṣùgbọ́n tá a bá wò dáadáa nípa ọmọ ọ̀tà àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ síròs àwọn onímọ̀ a rí pé ìṣẹ́ tó pọ̀lọpọ̀ wọn tí wọ́n tú òun náà ni albaitul ma'mur ilé tẹ́tẹ̀ẹ́ ti èyí tó ń bẹ ní sánmà kí ló orúkọ rẹ̀ albaitul ma'mur rẹ̀ kí ló kọ ìjọba olóòkọ rẹ̀ ọlọ́run bá sì fi búra bẹ́ẹ̀ náà àṣàkó dápọ̀lọpọ̀ àádìí kò kúrò àwọn bọ́lá fẹ́ mà wípé ilé ń bẹ ní sọ́mà a mọ̀ pé ilé ń bẹ ní sọ́mà ilé ń bẹ ní sọ́mà jẹ̀mọ́ ilé ìjọsìn ìsọpẹ́lẹ́gbẹ̀ẹ́ ilé ìjọsìn ó ń bẹ nínú sọ́mà orúkọ rẹ̀ ní albaitul ma'mur kí lábọ́kọ̀ ìjọba rẹ̀ àwọn ọmọ náà ń jọ́sì ń bẹ̀ àbúkátò kúrò àbúkátò fàníyà ìjẹ́ irú ẹ̀ náà rẹ̀ ìlàtúrí wà máa àlà àkọ́tò hó bẹ́ẹ̀ báyìí àti

قال في حديث الإسراء بعد مجاوزته إلى السماء السابعة النبي صلى الله عليه وسلم ọlọ́run bá mú orí ìrìn àjò lọ sí sánmà ìrìn àjò méjìlí ọlọ́run bá bó lójú fún wa ní sọ́tìlẹ̀ ìsra ọlọ́run bá sàlàyé ìrìn fún wa ẹ fẹ́ gbọ́ mi àwọn bàbá wa àwọn afá wa ọlọ́tíṣẹ́ dọ́kítọ́rù fún ilé ìṣẹ́ fún àbẹ́rẹ́ ọlọ́ kéèkó làwọn yà wọ́n ṣàlàyé sọ́ọ̀tì ìṣẹ̀lá ààyè lọ́wọ́ lọ́rọ̀ báyìí àyèfàfà ní kágbóyè. sọ́ọ̀yì Allah subhanahu wa ta'ala ó mú ànábìrì ìrìn àjò yẹn lọ sí sẹ́mà láti wá dàrú wa sọ́ọ̀tì ń gbọ́pọ̀ àdébìlọ̀ dàrú sẹ́mà àbẹ́ẹ̀kọ́ pàṣípàláyé bó ti wà nù àdìsí lọ àdébìlọ̀ dàrú wa sọ̀tà. nígbà tó ń sọ nínú àwọn mẹ́rìírí àlùbáríkà mìíràjì yẹn òun ni àmẹ́bì tí orí bẹ́ẹ̀ sì pàbọ̀ tó yẹ wa o òye nínú àbáríkà àrìnàjò mìíràjì yẹn àrísọ̀rọ̀ láàrin ọ̀sánlá àmẹ́bì rí àlùbáríkà màbọ̀ ìdáwẹ́bì rí níjọ́ pọ̀ orí èèmọ̀ sọ̀rọ̀ láàrin ولقد رآه نزلة أخرى قل جبريل لجنة عند سدرة orí àjẹ́nà lọ́jọ́ náà orí iná lọ́jọ́ náà pàlàpà àwọn ọ̀sán mẹ́yàtà àmì sọ̀lá àtàrà múrí sọ̀rọ̀ máa nínú nǹkan tó tún rí nílé ẹ̀rá jẹ́ ànábì rí àwọn àmbíyà àwọn ànábì tí wọ́n ti sáájú rẹ̀ lọ orí Adam Ori isa wa yahya alayhi masallatu salam ori yusuf alayhi salam ori idris alayhi salam ori harun alayhi salam ori musa alayhi salam ori ibrahim àwọn ìbẹ̀rẹ̀ mọ́dá kan bàtọ̀ ọ̀kọ́ tí mo ti ṣe sọ́yẹ mo adam àrẹ́bìnrin ádámà ní sánmà alákọ̀ọ́kọ́ táwọn òyìn àrẹ́bìnrin ádámà lọ ọ̀la òdè ní àdì ìgbà tó dé sánmà kejì àrẹ́bìnrin ìsáwà yáyá ó wà wò pé ó méjì o tó pọ̀lá lè béèrè bẹ́ẹ̀ tàbí múdárì ìgbà tó dé kẹta orí Yusuf àrísọ̀tọ̀ sàrà ìgbà tó dé sọ́mà kẹrin orí Idris ìgbà tó dé sọ́mà karùn-ún orí Harun ọdún tẹ̀lé náà ọdún tẹ̀lé sọ́mà kẹfà orí Musa ìgbà tó dé sọ́mà keje orí Ànábì wa Ibrahim àrísọ̀tọ̀ sàrà ó ṣe bí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ yááyì mẹ́ta mẹ́rin márùn lálẹ́ fàyọ níbi rírí kọ̀ọ̀kan tó lẹ́rí kọ̀ọ̀kan wọn. nínú gbogbo ẹ̀ nínú ojú rẹ̀ méjì Isa wa Yahya Isa wa Yahya lópa kí lópa níbi gbogbo sọ́mọ̀ yòókù ànẹ́bì kan sọ́mọ̀ ṣùgbọ́n ní sọ́mọ̀ ilé ànẹ́bì Yahya àti Isa ní ọ̀pàpọ̀ mẹ́rin àwọn àfáà ní ó nídìí o apá kan sọ pé lèlẹ̀kọ̀rọ́bà nítorí pé ìyá tó bí ànábì wa ìsá tí lórúkọ rẹ̀ jẹ́ Mariam àbúrò rẹ̀ ọ̀dà rẹ̀ mọ̀lẹ́bí ẹ̀ ìló bí ànábì wa A àjẹ́ pé wọ́n tàn nígun kí ni ẹ sọ̀rọ̀ tí tí mo sọ̀rọ̀ yìí tó bá yẹ sọ̀rọ̀ láwọn àdúgbò tó yẹ tí kò yẹ yìí jẹ máa ẹ̀yìn tẹ̀wọ̀n àmì ẹ̀mọ́ bílẹ̀ tó yẹ yìí àbí nǹkan tí ó sọ yẹ yìí ẹ sọ̀rọ̀ tó bá yẹ ó lè yé láti wà ń bì tí ò bá yẹ àtúntò sọ tí ó fi yé wa. ànábì Yahya àti ànábì Ìsá wọ́n pẹ́ nígun ìyá tó jẹ́ nísìnyí ló jẹ́ pé àdìsí mẹ́rin sọ́dọ̀ tìrìmídìí yìí pé Ọlọ́run bá pa ìsá láṣẹ oṣù ọ̀kan fáwọn bànú ìsọ̀yìn yáhíyá wá tètè kò tí ìfẹ́ sọ́dà àtúngbọ̀bọ̀ sọ so ẹ rí i pé àtúndì nǹkan bíi bẹ́ẹ̀ rí i pé wọ́n jọ tún lo ìgbà nígbà kan náà ànábì yáhíyá àti ànábì ìsá wọ́n jọ ṣẹ̀lé nígbà kan náà ni ẹnìkan fún wa ní ànábì méjì míì tí wọ́n sọ ìgbà kọ̀ọ̀lá ànábì ayé Ibrahim àti Lut ọ̀yà ẹ̀mí Musa ti arú lákọ̀ọ́kọ́ Musa ti arú ọ̀yà kẹ́lẹ̀kẹ́ fún ọ̀rọ̀ àwọn ti mẹ́ta tí wọ́n lọ lògbà nígbà tẹ́lẹ̀ àwọn ti mẹ́ta Ibrahim Ismail ìsàlẹ̀ fọ́múlà wọ́n bí wọn ni tí wọ́n ìsàlà ẹ̀ sígbà tí wọ́n dà lẹ́jọ́ ọlọ́run tó sì ń bẹ láyé yakub. musa harun àti kọ́dìrì tàbátà fún kọ́dìrì. sáárà sílá fi ń dáhàbì láyé. ayé ṣùháyè. ṣùháyè gbòòrò gbèrè. sẹ̀wọ̀n pé ọ̀sọ̀ ni ọ̀lọ́wọ́ àwọn afọ́nimọ̀ tẹ̀síìdì nípa hmm. àwọn ọmọbìnrin yẹn ọ̀rọ̀ tó wà lórí ìwọ̀n náà tẹ́lẹ̀ wá di dàda sọ. sàmúgbọ́ yusuf. àbí sàn abẹ́ lọ. musa haaru musa. mo ti lọ bẹ̀rẹ̀. isa àti yahya wọ́n jọ ọ̀rọ̀ bàbá láàrin wọn bákan náà wọ́n jọ lògbà wọ́n jọ lórí ọjọ́ ló gbà ẹlẹ́ẹ̀kẹta nínú nǹkan tí ń bẹ ọlọ́àlẹ̀ ọlọ́àlẹ̀ táwọn onímọ̀ fàyọ ni o pé lára àdítà lè ronú sí tọ́lọ́jẹ́ pọ́lọ́wọ́n bá fi tò wọ́n papọ̀ ní sọ́nà dáhùn òun ni pé àwọn méjèèjì ilà wọn kèfèrí fẹ́ pa wàhádà maqtul wàhádà marfu wọ́n fẹ́ pa yáyá wọ́n ló ń pa àrẹ́bí ọlọ́run tí wọ́n pa wọ́n bèèrè wọ́n ìgbóta ní ẹ̀sọ́ bá mi ìyá ìyá ni wọ́n pa ní. àrẹ́bí ọlọ́run tí ẹ fẹ́ pa fọ́ọ̀hún òjé wọn ó rí pa láàrin jẹ́ náà ìta àádá nàbí yóò mọ̀kútó wà áádá nàbí yóò mẹ̀fọ́. ọ̀rọ̀ wọn jọra ló jọra àrẹ́sọ̀lá àtàrà tẹ́tọ́ àwọn yóò fi wà níbi tọ́wà sọ́tà kẹta ìjìnlẹ̀ sáwà ní sọ́tà kẹrin wà rọ̀fà àdáwò kàkàrà àdìyà kàkàrà àdìyà àrùn Musa kí ló fà á ó dẹ́pà lẹ́bí Musa ló wá tó wà sọ́tà kẹfà kó tó kan àbíwá Ibrahim torí pé ànábì Musa àdìsọ́tà sálàmù mo sọ mo sọ nǹkan pa tẹ̀lé ẹ̀kan tàbí ìrànwá lójú mo ní ẹ ti pamọ́ kó bá jẹ́ ní àwọn obìnrin ó lè lẹ́gùn nù. àmì mọ́sá akílà sọ pẹ̀lẹ́ ẹ̀kan ẹ́ aṣọ́pù nàbí ìjìnlẹ̀ bá lè sọ ayé sáàtù bá fún owó ẹgbẹ̀rún kan ẹbí sówó ọ̀kadà tẹ̀wọ̀ wá tẹ̀síwò ànábì Mùsá ní ànábì tó lápọ́nlé jù lọ nínú àwọn ànábì àwọn wo pẹ̀lú Israel so nínú àwọn àmàlẹ́ Israel gbogbo àwọn yòókù yẹn bọ́ wà ní kíni abẹ́ rẹ̀ so aṣọ́pù ó lápọ́nlé jù wọ́n lọ sí òkè lòún wà pọ̀ tó sọ lápọ́nlé tó sọ́tọ́ Ibrahim ẹ̀ gẹ́tì ẹ̀ àbẹ́ so àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ìsáàkì ni bàbá bá ní ìyàkó so àrọ́mọdọ́mọ ni wọ́n jẹ́ ni wọ́n àwọn ìsàlọ́sọ ilẹ̀ jẹ́ sí ànábì wa Ibrahim so bàbá gbó wọn ní kí ló ń bọ́rọ̀ wà so nínú àwọn bàbá Israel ni ó ẹ̀rọ ìwé mọ́ ta ni ànábì sọlọ́lá jù Musa òun tẹ̀lé ànábì wo ló tún fún Musa lọ́wọ́ ó yẹ kí Musa rí tẹ̀sẹ̀ àárún náà ó ju gbogbo àwọn Israel tẹ̀sí mọ́ ẹja fi rẹ àsìkò tí ń lọ. ṣáàgbé àrùn ní jẹ́nà bí rẹ̀ anyẹ̀lá náà fi rí pé àdúrà Musa ó ní àbí yorùbá àrùn. gbà ń fún ìbẹ́lẹ̀ ọ̀sán náà sọ àwọn kìí Musa bá nílé mọ̀tàbí ra Musa jẹ́nà lè ṣe pọ̀ wáyé kìí bí Musa ń sọ fún gbàtà nàbí mu. Sọlọ́lá. Ìṣègì sábà kelo sábà kelo sábà kẹfà sábà kẹfà kí ló ń pa lómi musa lẹ́kọ̀ọ́ àdìsọ́pọ̀ ọlọ́mbà sọ̀rọ̀ ọlọ́mbà sọ̀rọ̀ wọ́n ní tó ń pa lẹ́kọ̀ọ́ ni wípé òun ni aṣọ́fù nàbí ìmìbà ní Israel àbí òun àrẹ́bì tó lápọ̀lẹ́jù náà àbà lórí Israel pàṣípàṣù pẹ̀sọ̀ ní tọ́wọ́ dáadé rẹ̀ òun ni ànẹ́bì tó lápọ̀lé jù nínú àwọn bàbá Ísírẹ́lì sọ òun náà sì ni àwọn olùtẹ̀lé rẹ̀ pọ̀ jù nínú àwọn bàbá Ísírẹ́lì abẹ́ẹ̀kọ́ ọmọ lẹ́yìn àmẹ́bì Mùsá pọ̀ ju ọmọ lẹ́yìn ẹlòmíì lọ nínú àwọn Ísírẹ́lì àwọn Ísírẹ́lì ó sọ àwọn tẹ́pọ̀ ní bàbá Ísírẹ́lì fún wa àti Mùsá òun ni àwọn àwọn ìjọ rẹ̀ pọ̀ jù kọ́pìlà mẹ́bí ìwọ̀n àbí ìtàjì nàbí yìí rẹ̀ Muhammad ó tó ojú tá nàbí dé ìgbàtà nàbí wá dé kọ́ tó tẹ̀lẹ̀ ìjọ àdẹ́bì jẹ́ kiri ó bó tí ìjọ Musa bọ́lẹ̀ ìjọ sọkún sínú sáfọ̀pọ̀ tá ń lè ògbà tì í wà kí pítọ̀ tá ń lè ọ̀ṣọ́ ìná wà ní ògbà tì í lábẹ́ àánú pé ìmọ̀ ṣe dààmú tó lórí àwọn mọ́sẹ́lì ó yẹ wọ́n pọ̀ jù báyìí lọ káàánú ẹ̀jẹ̀ jù nínú àlùjẹ́ náà àánú àwọn ẹ̀jọ́ rẹ̀ ó wà díbùtọ̀ tá àti ìlójú kòkòrò dáadáa lẹ́mẹ̀jẹ́ ìdíbẹ̀rẹ̀ ní o ìlójú kòkòrò dáadáa kọ́lọ̀ ń gbé fọ́dọ̀ ah, èèyàn pé ìjọ tiẹ̀ ló wá pọ̀ jù 80 nínú sáfù 120 tí ó wà jẹ́nà tàbí kí ní ẹwù musa jẹ́mọ̀ta mọ́ndà lòrù ẹ̀dáhùn mọ́ndà lòrù yìí ẹ̀ẹ́dẹ́ àmọ́tí ọba ń kọ́ àmì òkè tání wọ́n sọ tání kò kọ́mọ̀ pé pé àdángóté nù tání ewu tání ewu tó ó sọ wùwá yẹn Victor ní kò fi pàǹtí ṣùgbọ́n gbogbo èèyàn ló wù. kò dájà rẹ kò rẹ nìyẹn. ó dájà alẹ́ orí ìrìnlẹ̀ gbogbo èèyàn ló kù mọ́jọ ń pàtàrẹ bá fi ń pọ̀ ọ̀tọ̀rẹ́ gbogbo ẹ̀dá lọ́lọ́dàmọ́ ó lè ti hasad ó lè mọ́jẹ̀ ti kéta ṣùgbọ́n gípọ̀ ni gípọ̀ wọn àti tàbí àjọ pẹ̀ṣọ́dù náà rí pé la hasada illa fi ismail so hasad ní ná gípọ̀ kò sí ní máa wù wá pé ló dàbí ọ̀rọ̀ lágbájá ju bí nǹkan méjì lọ ẹni ọlọ́run fún lówó tó sì náà àtẹ̀ǹtọ́lọ́run fún nímọ̀ tó sì ń lò ó tó tá a bá dáni tó nímọ̀ kan á ó sì wù mí kébí náà dábìí lábára kí nímọ̀ báyìí kí ìdẹ̀ máa lò báyìí gbígbọ́ ni kẹ̀kẹ́ hápàlá ìṣúná ìdíbẹ̀ tó àbẹ́bí wa mú sáré sọ́tù ọ̀sálà ó ń sọ pé á bí mo ti sí wà látòrí àwọn bàbá mẹ́sàn yìí. a ṣe pé mi ò ní gbé fọ́ọ̀tù nínú ẹ̀ tí wọ́n sọ ẹ̀rí pé ló fà á tó fi jẹ́ pé bàbá mi rà á pé tó bá dàrú àkìyàmọ̀ táwọn yẹn bá ń bọ̀ tí wọ́n pọ̀ wọ́n rò bóyá jọ ànábì wa ni wọ́n nara àwọn jọ musa àti ìtúrúkọ̀ náà ṣẹ́kìrì àwọn náà pọ̀ tó jọ ànábì wa. Bídà ni wàlbẹ́ẹ̀tì màmú. Wàlbẹ́ẹ̀tì màmú. sallallahu alaihi wa nàbí yóò ṣé wọ́n sọ pé ànábì kan nífẹ̀ẹ́ àwọn àjọ ànábì lẹ́yìn ànábì wa o tó láàánú wa ẹ̀mú ànábì Musa. láwọn káàdì Musa káyìyà ni máa wá sọ àwọn ìdàtí ìbá rẹ̀ àwọn tó lè mẹ́pà ọ̀rọ̀ rẹ̀ á ah, Musa kó dà kó mọ ọbẹ̀ láyé ni bó ṣe níjọ tó náà ló tún tẹ̀lé mẹ́sẹ̀jì mẹ́mẹ́ o ṣàbùsàbùsà Musa méjì ìgbà ló lè di wípé ìgbà tó rẹ̀ bí ìgbà èrò tán ìrúwé ìwọ́n kọ́ fún àádọ́ta fifty ànẹ́bì Mùsá òsàlẹ́sàtọ̀ sàlám òsàlẹ́sàtọ̀ sàlám òun lọ́lọ́ fi sànú wa fifty wọ́n kọ́ lánàbí lọ ó ti kọ́ mọ̀ sọ́mà Mùsá ni mọ́ kò lọ lọ padà bọ́ lọ ó bọ́ ọdún tẹ́jìrìbà hmm. ìrírí lágbàá tó ṣe ọ́ rí ó mọ wàhálà tó ń ṣe é orí àwọn ọmọdé ìsìláyìn. Kùránì yìí ṣe. Inna hadha Kùránì yahdi lillati hiya aqwam. Gbogbo tá ní ìdáyé wa. Ó jẹ́ pé ṣe ṣàgbéṣẹ̀ rẹ̀ mọ̀ọ́lá. Áyà yẹn lásán ní hadha Kùránì. tó twenty pages tí ó wà níbẹ̀. Àfọwọ́lá. Ó kan náà sọ́rọ́ Wà á fara wa àtẹ́lá ọjọ́ ṣe bàtọ́ lọ́pọ̀ ṣe kó ní àbílọ̀ ọlọ́ọ̀tà ibi tí alukóra ń tàn káyì wọ́n láì sábàlẹ̀ dúró tí tàbí ń gbọ́tù mẹ́ tàbí ń mú rẹ̀ yẹ́ aṣàǹfààní lọ. òun ti dáhùn ó ti báwọn èèyàn lò ṣàtàlẹ̀ mi ọmọ tó ṣẹ̀ bẹ̀rẹ̀ dáwà egbò rẹ̀ gùn ẹ̀dá kó lọ́dún fún lọ́dún wo lọ́dún wo abáṣe sùúrù abáṣe sùúrù jẹ́ pẹ̀lẹ́ ó tún wíra rọ́bíkà ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة tàbí sọ bá àwọn ikú àmì ìdẹ́gbẹ́ wọ́n kẹgbà súnà láàrin lọ́sàn gẹ lẹ́kẹ̀dé sẹ́ńdà gbogbo ẹ̀rọ ẹjẹ́ farabalẹ̀ ẹjẹ́ farabalẹ̀ òní èèyàn tó ń ṣe wáàsí ó láwà ní ìjókòó ọ̀sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ tó bàdá rẹ̀ pé ó láwà ní èèyàn ń ṣe tí kọ́ fọ́nà balẹ̀ ìrírí oníbàṣẹ́ ẹgbẹ́ ọ̀nà àrárá sí ọgbọ̀gbọ̀ lẹ́yìn sàkóso mẹ́rin tẹ̀lé oṣù tẹ́wà sí àpá ọmọ pẹ̀lú muslim community tó lẹ́gbà wọn tó sì ń pè dára abẹ̀ tẹ́ ń darí ibẹ̀ ìwọ̀nba lóye wọn ó sì ní wá sọ ọlọ́ fún òṣìṣọ́ fún ọ pé mọ́sọdébì sọdébì òṣèlú pé ọmọ náà wọ́n ní wá ṣe kí ni wọ́n ní wá sọ tí tọ́ bá ti wá lọ tí tó bídà ẹ́ òye lọ́jọ́ ọmọ kéèkéé tó ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tí àmọ́sà ń gbé lọ́rùn sí àìkìníkìrì àìkìníkìrì àìkìníkìrì àìkìníkìrì wọ́n tó ti pẹ́ tó ti dàgbà tó lóye tódùgbà àwọn tó ń wò náà ọlọ́run àdàdọ́rọ̀ òye wọn àmọ̀sọ́ díẹ̀ díẹ̀ ọ̀rọ̀ abẹ́rẹ́ àlùkò ìyá ló sọ ní ọ̀rọ̀ àmọ̀sáwájú tó bá padà ìyá nínú bàbá bàbá yẹn tọ́rọ̀ òye

nínú àwọn ànábì ọlọ́run méjì tó tún ní sápapọ̀ lórí wa tó láàánú wa àwọn àlùmọ̀ ànábì tó nífẹ̀ẹ́ wa tó dẹ̀ ń jẹ̀ràn pé á ah, bí òun wá ṣe wù mí tó kọjá pé èmi ni màá ní jẹ̀mọ́ ẹ̀yìn mo ta jẹ́ ìdílé ìdílé bá musa nọmba wán ìṣe palẹ́kùn yìí wàhálì palẹ́kùn ìṣàlọ́ rahman ìbí tá a dùn sí wàlùbẹ́ẹ̀tì màmúrù bẹ́ẹ̀ àwọn àmì ló gbárí pé mítà lọ́wọ́ afẹ́ mọ̀bọ̀ náà ń pè ní albaitul ma'mur ìkún bẹ̀ ní sama na kan shiga da kwallo walayin mai tsalla insha Allah rahman na sabbin ramadan